àwọn oorun téèyàn ń sùn láyé yìí tó fi ń ronú tó fi pèsè fẹ́ soríire kó sùn. ok mo ṣèlérí fún yín màá màá make sure pé mo múnú yín dùn ẹ máa ẹ máa rẹ́rìn. ẹ̀rọ mo béèrè lọ́wọ́ ewi wípé ta lẹni tó ni mọ́tò. mami kí ló di tẹ̀ ṣe ni mo ni mọ́tò mọ́tò mi ni. ẹ bọ́ọ̀dù ń bọ́ lọ lọ́wọ́ ń bọ́ lọ lọ́wọ́ pariwo. Wárápá ẹ̀pilẹ́tì. Bẹ́ẹ̀ni mà. Àríkà. Wárápá. Wárápá yẹn náà ló máa pa yẹn. Ṣé o ní kí n fẹ́ oníwárápá ni? Tí àwọn wá fẹ́ káwọn òbí ẹ̀ kó gbé e gbìbí iṣu bọ́ síta ní ọ́fíìsì ọmọ mi. Tó bá rò wípé ọmọ oníwárápá yẹn ló fi ipò máa fẹ́ because ọmọ ilé ìníṣẹ́ lápá. Kì í má fi ọmọ oníwárápá ẹni ìfẹ́ ètò oníṣẹ́ lápá. Àmọ́ àrùn tẹ́lẹ̀ ní ò lè kúrò lára ẹ̀ títí láéláé. Aṣẹ́wó ni oníṣìná ni. Pẹ́sítẹ̀ tó bá tún wọ́ sínú ọ́fíìsì mi tó wọ pátá àti off life tó ń pè ní off shoulder tó wọ̀ wá sínú ọ́fíìsì mi fúnra mi ni màá bọ́ lọ́wọ́ ẹ̀. a ti mọ ọrú wọn torí àwọn gbọkọgbọkọ wọn kì í gbélé bọyìn kì í ṣe problem mi ẹ wò mo fẹ́ kẹ́ bá mi kìlọ̀ fún ọmọ yín ibi tó ti ń gbọ́ pé kó fọkọ mi sílẹ̀ tí ò bá fọkọ mi sílẹ̀ ẹ wọ́n máa fojú sunkún ọmọ yín. so for your mind now you actually think you're getting married and that's gonna work. ṣé èmi ẹ̀kú tún máa sọ̀rọ̀ báyìí. will you just shut up Yomi look straight into my eyes kó wojú mi dáadáa. mo rí nǹkan kan lójú ẹ ju pé mo rí pé o kun powder méjì lálẹ́. yomi máa díò pẹ̀lú ẹ. dadi ah dadi. tí mo bá ti mọ̀ pé òfin yẹn o láti cut ties pẹ̀lú ọmọ i don't want to see her with you again. ẹ ṣe ń pe kóúnjẹ ọmọ síta ẹ ṣe ń pe lálejò mi náà ibi kọ́ ló ti máa bò ó kò yẹ wọ́n ní ilé ilé o la ti ń kó ẹ̀ṣọ́ ròde ibi ló ṣẹ̀ṣẹ̀ tí wàá bò ó o wàá mú ọwọ́ o sọwọ́ di géètì ó ti ẹ pa. ẹ ṣé o rò pé mo jọ ọmọ ọlọ́gẹ̀dẹ̀ rádaràda bíi títì ni. kí ló ṣẹlẹ̀ gangan ah, ó ti tún ẹja ayé kí ló ṣẹlẹ̀ wo jẹ́ kí n sọ fún ẹ nǹkan tí ò yé ni aago mi báyìí ló máa dá di ẹgbẹ̀yìn ó kàn ń tán rẹ do I have to remind you this is an office not a banana joint. sọ pé bó ṣe wà yìí tọ́nà ẹlẹ́ẹ̀kejì ló ń lọ yìí o. tọ́nà ẹlẹ́ẹ̀kejì báwo mi ò tí ì tà látàárọ̀. ṣé kò ṣe kó lọ sùn lé ṣá. sùn lé. wàhálà tí wọn rí ń diṣẹ́ yóò ti pọ̀. ẹni tó bá máa jó inú àpáta ni kò ní wẹnu àti o. kí ló dé tí yóò gbóòórùn olójú òfin ríran ọwọ́ ayé wà lára bọ̀bọ̀n ẹ̀ náà. ẹ má wọrí ẹ má wọ mi ò gbélé mọ́. ẹ gbélé mọ́. ṣé bẹ́ẹ̀ ni ilé sọ pé ẹ fẹ́ dalẹ̀ ní oṣù ká tó máa lọ. mi ò gbé ilẹ̀ mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ má bínú tí n bá rí akólẹ̀ màá ní kí wá kó e. ìyẹn máa lọ́ntì yín. mo ti débí ọ̀rẹ́ dì. kọ́sítọ́mà dáadáa ni jìjì dáadáa ni kọ́sítọ́mà dáadáa ni jìjì dáadáa ni. nǹkan tá a fún challenge ń lu ààrẹ. ọkọ ọmọ mi tó wà nàìjíríà òun ló dé the hmm? boy is so brilliant. èwo ni wèrè gan pa ẹ jẹ́ ká tún gbogbo wèrè lẹ̀ ká tó tún ṣá o. bí mo ṣe lọ ni mo ṣe bọ̀ kò sí bí mi ṣe bẹ̀ wọ́n tó. kí ló dé kí ni mo ṣe. èmi ò ríro báyìí kan ní ká lọ gbìyànjú ajé wò ni ìgbà tó dẹ̀ bọ́ sí ẹnu kí n padà sí iṣẹ́ tí mo ti ń ṣe tẹ́lẹ̀ wọn kò kú lé mi díẹ̀ kẹ̀kẹ́ tí mo dẹ̀ fi ń dalẹ̀ nù náà kò ń ṣe pé mo gba installment. tí ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ní fòkọ rẹ ìfẹ́ tìrẹ ní ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wọn ló ń jọ ọjọ́ wa lónìí níbikíbi tá a bá ń lọ ire ire ire ire ire lójú òwò ń rí ràn olóore mi ràn olóore mi ràn sí mi o ràn ràn sí mi o Èdùmàrè. surprised ìwọ gbàgbé ni ṣùgbọ́n àwọn ọmọ rántí bí wọ́n ṣe pè mí nìyẹn gẹ́gẹ́ bí olórí ẹbí pé mo gbọ́dọ̀ wà ń bí èmi náà dẹ̀ fa àbúrò mi lọ́wọ́ pé ó yá ní ká dẹ̀dẹ̀ bẹ̀ bá a ṣe ń bọ̀ nìyẹn. ẹ̀gbọ́n mi. pásítọ̀ iṣẹ́ kò sọ́wọ́ yín. ẹ ṣe jàre olórí ẹbí hip hip hip hooray you guys can do better hip hip hip hooray that is for you increase the volume hip hip hip hooray ọlọ́run alágbára kábíyèsí. ọba tó ga tí ò láfiwé. kábíyèsí ọba gba ọpẹ́ wa. àmín. gba ẹyẹ wa. àmín. lórí bàbá wa chief benson odùmáyọ̀wá tí ìṣọjọ́ bí wọn lọ́jọ́ tiẹ̀ ní a fi ọpẹ́ fún a fi ògo ní forúkọ mímọ́ rẹ̀. hallelujah. tìdílé tìdílé wọn tọmọtọmọ táyátáyá olúwa wá dá wọn sí. àmín. gbogbo àìṣedéédé wọn dáríjì wọn. àmín. gbogbo ìtòlùmẹ́ṣẹ̀ dáríjì wọn. àmín. níkà ìkálẹ̀ yẹn lógo. àmín. lórúkọ náà jésù kristu ló wá. àmín àmín àmín lórúkọ jésù. praise God. hallelujah. So that your first assignment is to step forward and cut your cake. Mommy, enjoy one. ní báyìí a máa spell jesus ẹ wá spell ẹ tẹ̀lé mi a bẹ̀rẹ̀ láti j àpárẹ̀ sí x let's go j j e e x s u u x s jesus congratulations. congratulations. Ah, Daddy, this is my friend. Idebo. Dr. Mrs. Shodunke. ah. Congratulations, sir. You're welcome, madam. Then, ẹ wojú iná ẹmọ moya Bukola now. Odu ya Bukola kì í ṣe àìmọ̀ <laughs> And this is my friend. Okay. Her name is Tia, all the way from the UK. Fún mi nìkan Yes, daddy. <laughs> Ìjà <laughs> Ah, Maria and ìlọlọ́wọ́ ilé ẹ̀kọ́ àbí àjọ ṣe àjọyọ̀ náà ni àbí ilé ẹ̀kọ́ ẹgbẹ́ gíláàsì ẹgbẹ́ gíláàsì ọ̀ ẹgbẹ́ tiẹ̀ oníkàrà mọ̀ so jíjẹ mímu kọ́ lọ. gbogbo ẹ ti wà prepared adi. orí mi nìkan tán olórí ẹbí ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ thanks for coming ọ̀wọ̀ ní fòókọ rẹ̀ ìfẹ́ tìrẹ ní ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run bàbá wa ti ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ní fòókọ rẹ̀ ìfẹ́ tìrẹ ní ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. ọkọ mi olówó orí mi àbẹ̀gbẹ́ yọyọyọ ọmọ ajíbọ́sìn ọmọ òwu ọmọ àfọkọ̀làjà kí ló dé léni ọjọ́ ìbí yín ọjọ́ ayọ̀ yín lémi tí mo ti gbáradì tí mo ti ní gbẹ̀gẹ́dẹ́ máa gbiná lórí pápá àṣeré yìí tí mo ti sọ pé ọ̀tá méjì ló máa pàdé káwá wo ẹni tó máa para wọn láyò ńlẹ̀ wá ń ṣe báyìí what is the matter my darling kí ló dé. tó wà ní kì í ṣe problem tó kàn lè problem but before I go on jẹ́ ìbẹ̀rẹ̀ náà lọ́wọ́ ẹ̀ ṣóòótọ́ ni wípé mo pé sixty years lẹ́yìn. bẹ́ẹ̀ni you are sixty today hail and hearty. owó nàìjíríà tó bá jẹ́ lóòótọ́ ni mo ti pé sixty ẹ̀ máa ń rẹ̀ létí àdéhùn. Deus. baby alright. So, Bàbá mi how how are you? I'm bàjẹ́ bàjẹ́ tó níbí báyìí ni àdàbà ẹ̀ bá sí tó ń gbádùn ìgbádùn ló máa wá. mo má sọ fún anybody pé òun jayé bíi jayé ọlá yìí kan jayé ọba. <clears throat> ẹ̀yin ladies yìí ẹ fẹ́ ṣé pẹ̀lú just a bottle of drink àti snacks ẹ̀yẹ kan tí mò ń jẹ wọn ni pé mò ń gbádùn. ìwọ̀n gan fọ́ because ẹ̀yàn mi ni òrèrè eléyìí mọ̀ so fún ìdí èyí ṣọpẹ́ tiẹ̀ my dear. well èmi ṣọpẹ́ tèmi o. anyways ẹ̀yin méjèèjì èèyàn tó bá dúpẹ́ díẹ̀ náà lórí nǹkan ńlá gbà ṣe gbọ́. ṣé ẹ máa no no no jẹ́ ká wọ́dà fún wọ́dà fún wọ́dà fún pápá ló tiẹ̀. èmi kò fẹ́ fún yín jẹ tẹ́lẹ̀ hmm. ẹ jọ ẹ lè bá mi get bóyá egg roll or donut. kí ló dé ó fẹ́ jẹ́ rẹ̀ pa ni. ṣé kí n jẹ ilé ìbímọ gbàtí máa tún jẹ mí ṣe gbọ́ ẹ bá mi gé ìtẹ̀ o. ti yé báyìí. ní ọ̀rọ̀ Bánkẹ́ yìí náà ni kò sí láburú àmọ́ lórí ìwé èyí náà ni àti bíi gọ́mẹ̀ta bá mo ti bẹ̀rẹ̀ sí forí gẹ́gbó káàkiri lórí àti sanwó skúlù ọmọ ẹ̀. kí ló wàá fẹ́ kó báyìí. ló bá jẹ kú sínú ìyá. kí làwọn afọra wa fún wọn. iye kan lábàáhùn òjò méjì tàwa náà lọ kò sẹ́ni tá a fẹ́ fọ̀rọ̀ ayé wa lọ torí náà nǹkan gbàgbé tọ́jọ́ mẹ́kún ẹkún ò sí ẹ o. Hmm. èlò gan lówó gan owó gan. ọ̀rẹ́ mi hundred thousand ló kù sí mi wá káàkiri. o. ó dẹ̀ ní tí wà á bá rí owó èèyàn ní jẹ́ kó ń ṣe exam ohun tó ń pa mí lẹ́kùn wọn ni kó láì gbọ́ tọmọ ètí bẹ̀rẹ̀ iléèwé tí mo ti rán ọmọ tí mò ń forí gágbó lórí ẹ̀ ó wá jẹ́ pàtó fẹ́ ṣe tọ́ba yìí ló bá wá di wàhálà. orúkọ ah! jésù kò ní di wàhálà kankan ọmọ tó níwèé kaba yìí ó dènà ká sọpọ́ọ̀tì ẹ̀ díẹ̀ kó bí nàìjíríà ṣe rí kò yẹ kó mi ọmọ ará tó dé máa rówó tá a máa fi sanwó léèwé ẹ̀ o kò tí ì bàjẹ́ tó bá di ní ọ̀la ọ̀rẹ́ mi wá rí mi àjọ máa débì kan lọ́dọ̀ ẹ̀ tó mọ̀ kó lè yà mí lówó yìí lágbá ọlọ́mọdé mọ̀ kó yóò máa yá wa má wọrí tó ti dàrọ̀ la wà bá mi ní lágbára ọlọ́run kó máa fọkànbalẹ̀ kò sí wàhálà èmi ló máa rí títí six thirty. lágbára ọlọ́run dúró ọ̀rẹ́ mi. mọ́mí mú. mẹ́yàn bá sọ pé ọmọ kankan bú irọ́ kò sí kankan. babes. ẹ wá play too sure ni abẹ́jẹ lóto ẹjọ́ náà ṣé ò kí n ṣe nǹkan tí mò ń rò lọ́kùn ṣá abẹ́yìn náà ti ń tẹ̀ láwọn ṣúgà dáàdì wọ́n ti ń sanwó but you know you can't do such now you know. yẹn tẹ̀ dúró náà tí kíni fi ṣe kíni. ẹ̀wà pẹ̀lú gbogbo jíjẹ mímu takó síwájú yìí náà ni torí ẹ gbogbo ẹ̀ ẹni tó ń tẹ́wọ́. Ah, ah, as you can see iṣẹ́ bàbá god ni. mi ò sọ pé ọlọ́run kan ló ń ṣe everything o àmọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣàánú mi ẹ fi ọ̀nà odò tí lékeléke yín ti ń fọṣọ ẹ̀ tó funfun mú àìní àparò aláṣọ pípọ́n. odò ogun máa àti májídùn. ọ̀rẹ́ má ṣe fọmọ ọkà. anyways ìwọ náà ò kí ń ṣe bẹ́ẹ̀ náà ò jọmọ bẹ́ẹ̀ because ọ̀rẹ́ tó fẹ́ lọ síwájú ọ̀rẹ́ ni ẹ èèyàn kan ló yìn tí wa wọ́n ní babaláyé kan wà pé babaláyé tó ń fi owó ṣàánú ni bàbá yẹn tètè bá gbọ́ rẹ̀ tí ojú bá rí rẹ̀ tí ọwọ́ bá gbá rẹ̀ mú ẹsẹ̀ lógún ẹ̀ nìyí báwa náà ṣe lọ nìyẹn o tí kórèdé wa fi lọ sọ́dọ̀ Chief Benson tàfi kórè wa tọ́jú ẹ̀ fún wa ní hundred thousand naira each. Yeah. As in, ẹ̀yin méjèèjì, hundred thousand. Èèyàn kọ̀ọ̀kan. Èèyàn kọ̀ọ̀kan. Yes. Ó ṣáà méjèèjì o, ọ̀rẹ́ èèyàn kọ̀ọ̀kan. Jọ ṣáà rà fún ilẹ̀, ọ̀rẹ́ mi, ayé ò ní bàjẹ́. Àmì àtiwọ́ náà. Wà á ríre gbá. Àtiwọ́ náà. Ilé àtẹ̀ lọ́wọ́. Àmì àtiwọ́ náà. Ọ̀rọ̀ torí ọlọ́run, wọ́n mi lọ bẹ̀. Bóyá tèmi bá tiẹ̀ lọ bẹ̀, ó lè fún mi jọ hundred thousand lọ. Mm-hmm. Ṣàánú mi. Táyọ̀ ọmọ ẹ̀ bá yàn ọmọ ṣá. Ìyá wà gbájú yẹn lọ. Bá lè jẹ́ dákejì náà dẹ̀ ni good luck good luck. lójú ọjọ́ wa lónìí níbikíbi tá a bá ń lọ ire ire ire ire ọkọ mi mi ò bá ní kí wọn náà gbìyànjú ọ̀dọ̀ ṣìfì fún mi ọlọ́run lè ṣe kí wọn náà bójú eré àánú pàdé nígbà sọ pé wọn ẹ̀pù gbogbo àwọn ọmọ kéékèèké èmi bá ní kí wọn náà ló lè ràn ẹ́ lọ́wọ́. ẹ wò mọ mi ẹ̀yin náà mọ̀ pé kò mọ mi lára kí n lọ máa tọrọ nǹkan lọ́wọ́ èèyàn. báńkẹ́ Bánkẹ́ ọ̀rọ̀ school fees mà là ń sọ yìí ó dẹ̀ mọ́ bá ṣe mọ́ nínú ilé yìí o dùmí àládùmí ọlọ́run là ń bá ká o kò sí nǹkan kan o ó dẹ̀ dandan kó kàwé yìí ọkọ mi èèyàn máa ń fìtìjú kárùn-ún àmẹ́ tó lè ṣe o èmi bá ní kó lọ sọ́dọ̀ ṣìfù yìí mo dẹ̀ wọ́n pé lágbóró tó bá déwájú ẹ̀ wàá bójú rẹ̀ àánú ẹ̀ pàdé ó lè rí e gẹ́gẹ́ bí ọmọdé tó ní ambition tó rí pa ọmọ yìí fẹ́ kàwé lóòótọ́ kó dẹ̀ ràn ẹ́ lọ́wọ́. ẹ wo mọ mi gbogbo nǹkan tẹ́tí ẹ̀ ń sọ ló yé mi mo dẹ̀ understand dáadáa àmọ́ èmi tún rò nǹkan kan o bóyá kẹ́yìn lọ ṣe mọ̀ pé ẹ̀yin máa ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ju èmi lọ ọmọ kékeré tàwa ká sọ̀rọ̀ lásán la mọ̀ ẹ̀yin àgbàlagbà gógán lẹ mọ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀. ẹlẹ́nu ẹlẹ́nu yábáyábá ọmọ kékeré kan sọ̀rọ̀ àgbàlagbà ló lágbèkalẹ̀ wo ohun tí ò yẹ pọ̀ dùn tó yẹ lọ kọ́rin lẹ́nu àrò kó fàánú wa sí ẹ̀dá lójú ṣé o mọ̀ wípé tèmi bá débẹ̀ ṣé fìyẹn lè má gba gbogbo ohun tí n bá sọ kó má gbà mí gbọ́ ó ti yẹ báyìí bọ̀ tí wọ́n bá débẹ̀ torí pé àwọn ọmọ ọlọ́jọ́ iwájú tọmọ yìí ní o ó lè jẹ́ ọmọ ológo lọ́jọ́ iwájú tẹ́ pé àwọn ọmọ náà máa fẹ́ nídìí ìrànlọ́wọ́ ẹ̀ lọ́jọ́ iwájú mo máa pa fẹ́ ṣoore yẹn fún ẹ ṣebí tó bá dé ti ṣe tó bá débẹ̀ tọ́nà bá fanú ẹ sí lójú mo dàgbọ́n pé máa fanú ẹ sí lójú àmọ́ tó bá dé débẹ̀ tó bá lóun ní nǹkan kan ṣe kò ṣáà ní tiwẹ́ mọ́lẹ̀ pé kò má wálé ẹ ọkọ mi jẹ́ ká gbìyànjú o. ẹ wo mọ́ mi èmi ò lọ́bi kankan mi ò lè lọ síbi kankan omi tẹ́já bá máa mu kò ní sọ̀kan jẹ́ inú ẹ̀. tálọ́kọ̀ lówe mo bí ẹ́ tọ́kọ olóòwe wọ́n ń pòwe omi tẹ́gẹ́ bá wà ní kéńkéńkéń ẹja kọ́ kò ní sàn kọjá ẹnu ẹ̀ ní wó ọkọ mi èrò dájí gbé èrò tètè gbé tèrò là ń gbé fèrè o gbogbo ohun tí mò ń sọ ìfáǹfààní ara ẹ ní o ó mọ̀ pé àgbà bàbá ẹ ti kú mi ò nọ́kọ́ o mi ò dẹ̀ lálẹ́ mi ò léèyàn kan àfọlọ́hún wúrọ̀bù wọn bàtà rẹ̀ ń tà yẹn orípọ́jà tí ń tán ṣọ́ọ̀bù wọ ọkọ mi ohun téèyàn bá ní ló fi ń wá ohun tí ò bá ní o ọwọ́ tó bá dẹ̀ ń dùn yàn báyìí èyàn fi pa bí aṣọ o ṣó ti yẹ ń sìn mo mọ̀ pé tó bá lọ bá mànù yìí tí ẹ̀ gbìyànjú má jẹ́ ká kàn máa sọ nílé láàrin ara wa wọ́n débẹ̀ wò mo mọ̀ pé náà ṣe dáadáa. ojú àánú rẹ̀ wù mí ojú àánú rẹ̀ wù mí ire lójú owó rí. ẹ káàsán àti. ẹ káàsán ma. chief labẹrẹ ma. ah ẹ mọ̀ nǹkan to ṣẹlẹ̀ chief wà very busy but nǹkan to ṣẹlẹ̀ ni pé bóyá kẹ́yìn náà jókòó kẹ́ try lọ́ọ̀kì bí àwọn ìtókù náà ṣe jókòó. ok ma ẹ ṣe mm, ẹ ṣe wò. àti ẹjọ́ wọn. Mm. Yes, ma'am. But I was bí ní four days ago. Then? Ah, ma'am. Ah. A dẹ̀ fún yín lówó ń Of course yes. Kí ló dé tẹ́ took part padà wálé ni? Ẹ ọ̀rẹ́ mi tó wà mí báyìí ni mo mú wá. Ah, ẹ tún mú yàn wá. Ìbá ṣe jẹ́ kí ó pẹ́ díẹ̀ kẹ́ tó mú ọ̀yẹ́ hàn wá last four days. Ẹ tún mú yàn wá lé ní kò tí pé bí bóyá six days nísìnyí gbogbo ẹ̀kan ń kó àwọn èèyàn wá. Ẹ gbogbo fámìlì ilé fẹ́ kó wá gbọ́ kọ́ńpì wá tán ni ọmọ kó tẹ́ máa ṣe ẹ̀yin máa dúró síta fún òun jókòó. ọ̀rọ̀ ní pẹ̀lú ọ̀rọ̀ ẹ ṣe. ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣé mo tún yìí lálejò tó pọ̀ tó yìí. Ah, it's alright um, mi rò pé màá lè do attend specialist anybody today okay? lọ ṣé ìlú àlejò wà mí bẹ́ẹ̀ ni sà àwọn owó tá a máa fi sẹ́rí lòpin nǹkan ló wà ní sà. ẹ̀rí mi sàn wọ́n láti ẹ́ ó bá mi kọ̀ tẹ́fẹ́ bá mi sọ láyé ọ̀tọ̀. Thank you very much. God bless you. Ẹ ṣe gbọ́n sà. Ọlá àbọ̀ ìlà ṣe. Thank you very much. God bless you sit down. ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí n I say sit down. okay sir. yes mo ń gbọ́ ẹ. ìwọ ẹjọ torí Ọlọ́run ẹ̀bùn yìí ni mo ní ìdìsá. Adébánkẹ́ lorúkọ me. I'm a student mo wà 300 level ẹ ṣe wò mi, mi ò ní bàbá mọ́ láyé omi mi dẹ̀ ti tiraka tiraka tiraka láti jọ ọjọ́ ẹ láti rán mi lọ sí school ẹ wò mo need one hundred and eighty thousand owó la section mi ò tí ì san àtúnṣe ṣe wo section mi náà ní mi ò tí ì sọ yẹn ṣé one eighty thousand any problem báyìí I see course wo ló ń ṣe. geology ni sir. geology that's a nice one pẹ̀lẹ́ ẹ má wulẹ̀ sí kó mọ́ ṣòro ní bí èèyàn ń bá ẹ kó wọlé kó má bá ẹ̀rìn jáde so mo fẹ́ kó o ṣe pẹ̀lẹ́ alright. lọ́fẹ́ lọ́kàn balẹ̀ ṣọmọ tó máa ṣe. lọkọ list expenses owó school ẹ títí tó láti sìn títí tó máa fi finish four hundred level. Hmm? má gbàgbé láti fi owó accommodation owó oúnjẹ àti transportation kò fi gbogbo ẹ̀ kún kó kọ́ wà kí n wòye ẹ̀. Oh, thank you very much. i think i should be here tomorrow so dìde lẹ dìde lẹ. <laughs> god bless you. yes i love you very much. anytime tí ó bá mú lísìn wa um, kò jẹ́ kó rí mi and in fact discuss ẹ pẹ̀lú mi láàárọ̀ ọ̀la. thank you very much sir god bless. ẹ wò ẹ gbà ẹ jẹ́ ká jọ pín sí méjì. ọba tó ìtì ṣe ni ká tún jọ pín no no no no no keep it it's for you. thank you very much thank you náà wọ́n ṣe é nu ṣe tẹ̀yìn náà. Oh, ah, ah. jẹ́ wọ́n tètè máa lọ ilé. àmì ọ̀hún máa jẹ́ kí ìjọ ń tẹ̀lé ọlọ́run má jẹ́ kó pẹ́ kó tó kọ gbogbo nǹkan tó ní gbogbo ẹ̀ bó ṣe máa jẹ́ kó wá tó dà wọ́n máa lè àwọn náà yan gidi ni wọ́n but just make it fast okay. Right, thank you very much ma. tòmá sunkún lọ tán fún your tears take care there. ló bá mọ̀ ṣe máa ṣe lọ bó jẹ́ ibi ló bá mọ̀ ọ́n ṣe máa ṣe lọ. àtiré àtìká àtìká àtiré kò séyìí ó gbé o. ìwà rẹ ìṣe rẹ ìrìn rẹ. ọmọ mi ẹ kúlé mà. ọkọ mi báwo ni. dáadáa ni báwo níbi tó lọ. ẹ wò ó. ojú owó ń rí òun ni mo bá pàdé níbi tí mo lọ. sọ fún mi. ẹ wò ọmọ mi ajé ooo gbúdùsọ ṣé fún lókun bẹ́ẹ̀ ni wọ́n ní kí n lọ fi sanwó skul mi. olóòmù ah, mà dúpẹ́ ṣífù ó máa ṣe wọ́n ọmọkùnrin ṣé pé ṣífù lọ́lọ́run rán sí wa gẹ́gẹ́ bí aláàánú wa ah, ilé ṣífù ò ní dàrú ọnú ò mà ní dàrú gbogbo tí ṣífù bá dáwọ́lé a máa yọrí sí eré ni ah, ṣífù bó ṣe dùn mí nínú ìdùnnú abẹ́ tọmọtọmọ lágbára ọlọ́run ọba. Ah! mọ́mì ìyẹn nìkan tún kọ ó tún kù síbì kan chief sọ fún mi wípé tí mo fi máa parí university education mi kí n lọ list everything àwọn máa san gbogbo ẹ̀ pátápátá. mi ò gbé dáadáa àlọ́ ní kí n lọ list everything ẹ wò mí ẹ ní láti dààmú kankan lórí mi bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá ah! olúwa mo dúpẹ́ olúwa. ẹ̀wọ̀ mọ́mì mọ́mì ìtàláwà ẹ jẹ́ ká máa lọ nílé inú mi dùn ẹ fẹ́ gbé kinní yìí. ẹ jẹ́ gbé ah, olúwa mo dúpẹ́ mo dúpẹ́ ọlọ́run ẹ ah, tó bá ní kí n máa ṣàdúrà fún ọkùnrin lọ́wọ́. ẹ ká sọ ma. ọ̀ ká sọ ma báwo ni ṣe wà pa. mo ti expect nítorí wọ́n ti béèrè lọ́wọ́ mi nǹkan sọ. Yeah. All right. Oh, oh. Ọ̀rẹ́ṣá. Okay. Ó tún fi transport fare náà sí ok gbà jẹ́ ń bá ẹ pè wọ́n kó tiwa láàárọ̀. Ah. hello sir sir um, mo fẹ́ sọ nǹkan fún yín um, lady sorry what's that your name again. Adebanke. Ok, Banke. tẹni kó wá yeah ó ti wà lára alright sir alright um, jẹ́ ọmọ kan tó máa ṣẹlẹ̀ ń sìn. go and meet him upstairs. You're welcome, Thank you very much. You're welcome. Thank you. Sisi mi ò burú o. Ó burú gan ni o. Àtàkùn tí mo ti wà ní ìbáyìí. Lèèyàn kan dé ìsìn oníkó wọlé. Ṣé mo ṣe ẹ́ ni? Ẹ wo madam, ẹ ṣe mí o. Bọ́ tí bá lè rántí dáadáa ní last year ẹ wá bíbá ẹ ní pé nǹkan ní pé ẹ fẹ́ ṣòkòwò wọ́n dé fún ilé owó tó jọjú tẹ́lẹ̀ fi ṣòwò after bíi six months later tí wá ẹni bí pé ẹni ìdòwò fún kankan wọ́n tún fún yín lọ́wọ́ tí bí ìrìn àti dada last month ẹ wá bíbà ẹni ọkùnrin kú ẹ wọ́n fún yín lọ́wọ́ òkú wọ́n tún ra màálù fún yín kí ni problem yìí ṣé fẹ́ sọ wọ́n di atm mi ah ẹni problem gan. kí ni problem tiwọn náà kéèké ikọ́ tájọ ṣe sílé fi jó ọ̀gá gbọ́ sílé ni kó má jẹ́ pé ọ̀rọ̀ mi gan ló máa gbé ẹkú òun ti ṣẹ́yìn. ibi ìbá mi máa wà máa dúró dọ̀gá tó máa fi jáde. hello hello bọ̀bọ̀ yìí dáhùn ibo ló wà báyìí ó wà ń park ṣọ́n ti ráwọn ènìyàn mú wọ́n ti rí wọn mú bọ́wọ́ ṣe máa máa tẹ̀ wọ́n lẹ́yọkọ̀ọ̀kan nìyẹn lágbára ọlọ́run wọn ò ní bọ́ńbẹ́ o bẹ́ẹ̀ ni wọn ò ní bọ́ńbẹ́. driver you are talking too much a ní ká bá máa receive tàbá ti ń drive mọ́. màámi àwọn onírògùn jàǹbá o wọ́n ti ẹ̀ fi gbogbo ẹgbẹ́ ọwẹ́wẹ́ yìí sílẹ̀ bàbá mi gbé tó lọ́lọ́run àwọn náà tún kọ́. àwọn bàbá àrísítò yìí náà ni wọ́n ló ń gbé àwọn ọmọ iléèwé wọ́n fi wọ́n ṣoògùn owó màmí. àwọn bàbá àrísítò wọ́n fi wọ́n ṣoògùn owó. bẹ́ẹ̀ ni màmí bàbá dáadáa bàbá dáadáa náà ń pè wọ́n wọn ò mọ̀ kí bàbá ìkà ní gbogbo wọn kéèsì tí wáyà tọ̀ sí ti yín tán sọ yìí jẹ́ ká lọ síbi tá à ń lọ. màmá ẹ jọ ẹ sọ̀rọ̀ bóyá kémi náà fi ìrírí tèmi náà dá sí. wo ẹ jẹ́ ká lọ síbi tá lọ kò sọ̀rọ̀ ọ̀bẹ. ẹ má bínú o. ǹjọ́ kéèsì tí wáyà tọ̀ sí tán sọ yìí jẹ́ ká lọ síbi tá à ń lọ. kí ló kẹ́ ẹ pẹ̀lú àwọn àbàbọ̀ lóhùn. àdúrà. ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ọlọ́run mímọ́. mo tún wà láti kọ́ ṣe ohun bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ ni sì máa rí nígbà gbogbo ayé àìníkẹ́kùn àmín. olúwa ọlọ́run ẹlẹ́dàá àwọn ọmọ rẹ wólẹ̀ níwájú rẹ ní wákàtí ọ̀wọ̀ olúwa gba gbogbo lórí wọn. àmín jésù. fún ìdí kan àbí fún ìdí kejì tí wọ́n wá sí wákàtí ọ̀wọ̀ ìwọ ló mú gbogbo tí wọ́n ti di bàbá ẹ gbàkóso lórí wọn ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ nírúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. aleluya méje. aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya. alágbèsè àgbàsà àmọ̀ rí gbàsà. ìyá wa amúniriri wípé ọ̀nà tí ọmọ yín bá ń kẹ́fẹ́ tọ̀ ọ̀nà tó dáa ni ọ̀nà ayọ̀ ni tí ẹ̀ sì ní kábàámọ̀ ń di ẹ̀. ẹ ṣe alàgbà olúwa máa ṣàgbára dọ̀tún sà ṣé mọ nǹkan tó ń bè mí lẹ́rù tẹ́lẹ̀ kó tó di pé mo ní kí ọ̀rẹ́ mò ń mi wá síbí ó ní pé ọmọ tá à ń sọ yọ ọmọ pínísìn ọmọ kékeré ni chief tade ń sọ̀rọ̀ yìí àgbàlagbà ni kódà á ti bírú bá ń kẹ́gun ọlọ́mọ wọ́n wò gbàtàgbàlagbà bá sọ pé òun fẹ́ fẹ́ ru báńkẹ́ ọmọ kékeré mi ì lè fọ́kọ́ mọ́ mi lọ kọrùn bọ ibi tí ò yẹ ìdí nìyí tó yẹ kí àyà mi máa já àwọn bẹ́ẹ̀ ṣe wá sọ fún mi sìn wípé kí n fọkàn balẹ̀ àní kábàámọ̀ lórí ẹ̀ mo gba ọ̀rọ̀ olúwa gbọ́ tó ẹ ṣé mo dúpẹ́ sà. ọ̀rẹ́ mi kí ni mo sọ fún ẹ mo ní o jẹ́ ká lọ síbẹ̀ mọ́ láyọ̀ la máa bá bọ̀ alàgbà ẹ ṣé mo dúpẹ́ olúwa ṣàgbáradà tó. alàgbà ẹ má bẹ̀rẹ̀ sáà ṣé kò ní àwẹ̀ àbí àdúrà àbí ètò kan tá a máa ṣe lórí iṣẹ́ débi wípé kó má lọ sí ìkọ̀sẹ̀ lọ́jọ́ iwájú. ẹ ṣeun ìyá wa ohun tó dáa ó fẹ́ àdúrà ohun tó kù díẹ̀ káàtó náà ó fẹ́ àdúrà a ní láti gba àwẹ̀ ọjọ́ méje ẹ̀yin àtọmọ yín àwẹ̀ ọjọ́ méje pẹ̀lú àdúrà olúwa fún wa ṣe. Ṣé sísá? Ṣé àdúrà sá? ire ni mo fẹ́ ní gbogbo ọjọ́ ayé mi àfiré. One more. Ẹ káàsán. Ẹ káàsán. Wọ́n lè fẹ́ rí mi o bẹ́ẹ̀ni èyí mo wá rí ṣé kò sí o ṣé wọn ò tí ṣàlàyé fún mi tẹ́lẹ̀ ni. ta nìyẹn àti pé wípé kí ni. anyway orúkọ mi ni adébánkẹ́ ọmọ bíbí ìlú èkó ìdẹ́mi ẹ ṣíwájú ni tèmi ń tẹ̀lé yín lẹ́yìn ní agbára ọlọ́run ẹ ṣíwájú yín kò ní dèrò ẹ̀. Ó dàbí pé ọ̀rọ̀ mi ò tí ì yé o. Èmi ni ìyàwó kékeré tí Chief Benson ṣẹ̀ṣẹ̀ fẹ́. I beg your pardon. Mo mọ̀ pé kò rọrùn kí ìyálé tẹ́wọ́ gba ìyàwó nítorí wípé òòṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Mi ò wá láti wá bá yín ṣorogún o, mo kọ̀ wá ràn yín lọ́wọ́ ni. balẹ̀ wa ń kọ́ ẹ ṣì ń bínú wọn ọlọ́run abòmí tútù sọ̀kan ẹ̀ èmi àti wọn á máa wá. máa bẹ̀. ẹni lọ ló bọ̀. ọkùnrin mẹ́ta lẹ̀ ń ké sí. ṣàlàfíà nù. àdùpẹ́ bó ń tírìbù yín. it was fine. mo jẹ́rìí. ṣàlàfíà nù bẹ́ẹ̀ ni. àdùpẹ́ àdùpẹ́ bọ́lọ̀. that's good. bàtẹ́. oh my god. sínú ọlọ́ládé. bá tán ara níwájà but kí lè wá ṣe ń bì báyìí. nílé bàbá rẹ. Ah, ah. ṣé ìwọ ló ń bá sọ̀rọ̀ ni. ẹ má bínú mà wọ́n ní báyìí dáhùn ni torí ìgbà tí wọ́n béèrè béèrè tó ní. tí kò lọ́pọlọ àbí. gbẹ́nu ẹ̀dá akẹ́kọ̀ọ́ dẹ̀ má yìí ṣùgbọ́n. bet èmi ló yẹ kí n máa béèrè béèrè yẹn lọ́wọ́ yìí pé kí ló wá ṣe ń bì báyìí. Ah, why because this is my house this is my father's house ẹ má sọ fún mi wípé dáàdì yín lọkọ mi. I don't get you. dáàdì mi dáàdì mi ọkọ yìí. joking or you're serious with what you're saying. I am not joking at all. Daddy yín ni unfair. ń fẹ́. Ah. ah. Níbo lẹ ti pàdé? Àti pé báwo ló wọ́n ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n náà fi gbà fún wọn. Ah. Anyway, I don't want to know where you started and the present situation for now. Please, gbogbo nǹkan kí nǹkan tó bá fẹ́ Just name it. My fún I am begging you in the name of God. Look around and pick your age mates. Ah, look at the age difference. Ah, kí Ọlọ́run jẹ́ kí ẹ̀mí dáàdì mi gùn. Ṣé ti dáàdì mi bá kó nísìn? Ṣé wàá máa wá ọkùnrin míì kiri tó fẹ́ ni? Àbí wàá ti kékeré ara ẹ di opó ọ̀sán gangan? Think about it. Please. Mo relationship tó wà láàrin mi àti. Oh, go bẹ ṣe ń bá mi so lèmi náà rò ó because etí wo ló fẹ́ gbọ́ ní pé ẹ máa wá step daughter mi anyway gbogbo nǹkan tẹ bá mi sọ pátápátá ni mo ti gbọ́ I will leave your dad. Seriously? Thank you. Thank you. Thank you dúpẹ́ thank you very much ṣe àmọ́ ó tún kù síbì kan kí ni nǹkan tó tún kù chief ti kó àwọn document property kan sí mi lọ́wọ́ ẹ yẹ mo gbé mo gbé sí ni ọlọ́ládé ẹ má wọrí tó bá di next week máa kó gba àwọn dọ́kúmẹ́ǹtì yẹn wá fún mi because tí bá ní kí n kó chief ó lè fóbìnrin mi i will give them to you. Ah. ṣẹ́gun ó ṣe mo dúpẹ́ thank you ṣe mo dúpẹ́. Ah. ẹ jẹ́ kí wọ́n máa lọ. ẹ dúró jẹ́ kí fún ẹ lówó mọ́tò. <laughs> ẹ fọ́ ni ojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ ti ń wò mí. ẹ just for fuel. ẹ chief ti mí sí mi lára gan-an ṣé ẹ rí mọ́tò tí mò ń wà ni. gbọ́dọ̀ ní mọ́tò. ẹ ìyàwó olówó olówó náà ni màmá rí yín létà. bàbá wa ti ń bẹ́ẹ̀ ni ọ̀run ọ̀wọ̀ ni fòókọ́rẹ́ ti rẹni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run bàbá wa ti ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ní fòkọ rẹ ìfẹ́ ti rẹni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wọn ló ń jẹ ọjọ́ wa lónìí níbikíbi tá a bá ń lọ ire ire ire ire ire lójú òun rí rán olóore mi rán olóore mi sí mi o ràn ràn sí mi o Èdùmàrè. yes mommy. ṣé o mọ ọmọbìnrin yẹn rí ni. bẹ́ẹ̀ ni mà. níbo ló ti mọ̀. junior mi ni ní school. really. yes. ok pàdé mi ní sitting room. ọ̀rọ̀ wà lórí ọmọbìnrin yẹn o ó dé wọ̀ mí. yàtọ̀ fún wípé o mọ gẹ́ọ̀ yẹn kí ló tún wà láàrin ẹ̀yin méjèèjì kò sí nǹkan kan láàrin wa kọjá wípé látìgbà tèmi ti ṣetán ní school the first time tí mo tún máa rí òun lè ní. lóòótọ́ bẹ́ẹ̀ ni. mọ́mí ẹ kú lé mà káàbọ̀ akínmọ̀rin ló ti ń bọ̀. ìwọ náà gbọ́ sọ́rọ̀ ẹ̀. kí ló ṣẹlẹ̀ mọ́mí. mẹ́wàá ló ṣẹlẹ̀ o gẹ́ọ̀ kan ló wọlé délé ní olórúkọ òun Bánkẹ́ ta lẹ béèrè o ló lémi náà lòun béèrè kí ló dé ó ní ẹ òun níyàwó dáàdì yín kékeré. ó sọ bẹ́ẹ̀ fún yín. that was exactly what she told me. ẹ but èso wa lẹ́yìn fún. èsì wo ni mo fẹ́ fún ṣé ni mò ń wo báyìí tó fi sọ gbogbo ọ̀rọ̀ tó sọ tán tó fi ń lọ ni mò ń wo lọ ni mo bá rí tóun àti lọ́ládé jọ ń sọ̀rọ̀ ń ta àṣepọ̀ òun àti lọ́ládé tiẹ̀ tún mọ́ra wọn rí. six ẹgbẹ́ báwo lọ̀rọ̀ ṣe jẹ́. exactly bí mọ́mí ṣe sọ yẹn náà ló ṣe sọ fún mi náà àmọ́ mọ́mí mo fẹ́ kẹ́ ṣe sùúrù nítorí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti níyànjú yeah mo bẹ̀ ẹ́ mo bá sọ̀rọ̀ ó dẹ̀ gbà sí mi lẹ́nu ó náà máa fi dáàdi wá sílẹ̀ ó náà ò ní fẹ́ wọn mọ́ ó tún wá jẹ́ kí n understand wípé àwọn important documents properties dáàdi kọ̀ọ̀kan ó wà lọ́wọ́ wọn. náà mo ti rí ọmọ ẹ̀ ọmọ babaláwo ni. oògùn ló ń lò fún dáàdi wa. no no no no no. no má conclude. ṣé bí fúnra ẹ ló sọ fún mi voluntary ló ṣàlàyé gbogbo ẹ fún mi and voluntarily náà ló sọ fún màkó ogun dọ́kúmẹ̀ntì wa fún wa fún wa ní next week. next week next week next week ti pẹ́ jù. níjọ́ tí a bá rí bí níbí ìmọ̀lẹ̀ ẹ dìde ẹ jẹ́ ká máa lọ sílé wọn. ah unfortunately èmi ò máa mọ́lé wọn mi ò tún rántí gba nọ́mbà yìí. I'm disappointed in you. mọ́mì kí wàá ní ṣíṣe báyìí. wọ́n kò síṣe kò sáìṣe máa fẹ́ ṣì fún mi. mọ́mì mi ò lè fẹ́ chief. mo lọ máa fẹ́ ṣì fún mi. èmi mo bí ẹ̀ tàbí wọ́n ló bí mi mo lọ máa fẹ́ chief bàbá ta ni yahoo kó wá sọ ẹni tó gbé tó gbé mi sí irú bíbà yìí ó wá wí tọ́kẹ́ mi tó ń gba padà lọ sílé ẹrẹbẹ èmi kọ́ o ó tó máa fẹ́ ṣì fún ni ó wá ń wí tán ó ní ọmọ ṣífù ó ṣí ẹ lóore ẹ jẹ́ eré kírígún ṣèpá o téèyàn kò ṣe rí tó máa fi torí ẹ̀ tí wọ́n máa sọ orí ọlọ́run èmi ò sọ orí ọlọ́run o oore tọ́lọ̀ ń gbé síwájú mi yàjẹ́ mọ́ndúró gbé alẹ́ mi ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mami mi ò lè fẹ́ wọn ṣé ilé olórogún easy ni abẹ́rẹ́ bá mi lọ bẹ̀. ẹ̀mí abẹ́ ìgbé bàjẹ́ máa tó bẹ̀ ni èmi abẹ́ ìgbé bẹ̀ ó dẹ̀ lọ kó fẹ́ ṣífù mo sọ yẹn. ẹ wò ìyá bánkẹ́ ọjọ́ tí ojú ń pọ́n igún mi àwòdì lọ́ládé ló bá mi rà á o and then ẹgbẹ́ kí ló ṣe téèyàn kò ṣe rí o torí ẹ̀ ló ṣe ní fẹ́ bàbẹ́ ẹ̀ wo oníkàlùkọ́ yà máa ṣọdẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o o máa fẹ́ bàbẹ́ o máa fẹ́ bó ṣe wà yìí step model ló máa jẹ́ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. màámi ẹ wo tábà sọ pé eégún bàbá ẹni máa jó tábà dẹ́ni kò jó mọ́ kò jó mọ́ náà nìyẹn. bẹ́ẹ̀ máa jó kọ́nà àgbà ló ti máa jó ah. kò jó wẹ́tí. bàtà gan ló máa jó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ jó kí ni. mi ò lè fẹ́ kí ni mi ò lè fẹ́ wọn. ó ló máa fẹ́. mami mi ò lè fẹ́. ọ̀rọ̀ àwọn ṣe ti fẹ́ ní o ti fẹ́ kí ló ń ṣe kí ló ń ṣe ló ń ṣe. Báńkẹ́ Báńkẹ́. kí ló ń ṣe ọmọ yìí. Báńkẹ́ Báńkẹ́ Báńkẹ́ yẹ ẹ tẹ̀ mo ti dé ọmọ yín lóhùn tán so mò ń bọ̀ àtàn sí. àlejò dọ́tọ̀ òkè ṣé kò sí láburú. kò sí láburú ọ̀dọ̀ nǹkan ayọ̀ náà ni ọmọ yín ti lóyún ọ̀sẹ̀ mẹ́fà six weeks pregnant. ọmọ mi lóyún ha ìwọ ìṣe dọ́kọ̀ ṣé kò sí láburú sà. ó wà òkè mà ó wà òkè mà ó wà òkè mà. so màá fún yín ní àwọn oògùn tí ó máa máa lò so ẹ ṣe é fún. ok ẹ ṣe sà ẹ ṣe ah nǹkan ayọ̀ rẹ ooo olúwa mo dúpẹ́ tó ló gbé tì mí tó jẹ́ kó dúró tì mí olúwa mo dúpẹ́ à ah, kí ṣe kò gbé fún ìlú kan hello sir bẹ́ẹ̀ mi ni sir yes sir ṣé àlàáfíà rẹ wà àlàáfíà rẹ mi náà wà a dúpẹ́ sir chief ẹ wò ìròyìn ayọ̀ ẹ wò láàárọ̀ yìí mo ṣàrò pé ó ń ṣe bákan èmi tẹ wàá rò pé bóyá ní màlẹ́ríà ni mo bá fi sáré gbé wá sí ọsibítù. má wò pé kàkún lọ sí ọsibítù kó lọ ṣiṣẹ́ kan fún mi àmọ́ bàtà máa dé ọsibítù. ẹ wo dókítà sọ wípé ó ti lóyún six weeks ọ̀sẹ̀ mẹ́fà bẹ́ẹ̀ ni sà ó ti lóyún ẹ bẹ́ẹ̀ ni sà àdúpẹ́ ayọ̀ ayọ̀ abala títí ni ayọ̀ ní o yẹ sà ẹ àìwà lọ ọsibítù sà bọ̀ bó bá ṣe ń lọ màmá jẹ́ kẹ́ ẹ̀hẹ́n iná máa wá. ok ok sà ẹ ẹ wò ilé ni kẹsí bá wa ẹ ilé ẹjá pàdé ilé ok sà ẹ bẹ́ẹ̀ ni sà ẹ ṣé sà ẹ olúwa mo dúpẹ́ ah mo dúpẹ́ ọmọ ọmọ rẹ ìyá aláìmọ orin ni ọlọ́mọ bá dúpẹ́ ẹ báńkẹ́ ọkọ kí ló kí ló tún ṣẹlẹ̀ ojú kò ní kò sí yọnu kò lè kọ mi má fọwọ́ dinú mú má fọwọ́ dinú mú wọ́n ṣàbá jókòó náà dókítà sọ pé àwọn máa wá fún wa lóògùn. Ah, Tinúládé Bánkẹ́ báwo ni wà ókè kí n ṣe lè jókòó. Ah, ó ṣe. Eh, ah pẹ̀lẹ́. Bánkẹ́. Bádé. Ah, sista mi, ṣé skul dọ̀tà yín Bánkẹ́ tẹ̀ ń sọ rèé? Òun náà ni. Àbá àbúrò yín ni. Of course àbúrò mi ni. <sighs> Oh my God. Bánkẹ́, ìwọ ló ń date dáàdì tèmi. Ìwọ. Ṣé mo ra tìǹbì kan tẹ́lẹ̀? Ẹ ah. <laughs> eh, wo wo Bádé, mo fi Ọlọ́run lédùmarè bẹ́ẹ̀ ìyẹn kọ́ la bá wa bíbá yín sìn whatever it is ibikíbi tẹ́ bá ti mọ́ra yín a máa sort it out later Bánkẹ́ jọ nítorí ọlọ́run ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ sọ̀tì ni mo bá wa lóòótọ́ ó dá next week fún mi but next week yẹn ti pẹ́ jù mo láti fi ọ̀dọ̀ ẹ wẹ́lọ̀ káàkiri ni mo ṣe dé bíbá ilé ni mo fi ọlọ́run Elédùmarè bẹ̀ document tó ní ma kó wa fún mi that's what I am here for please bá mi kó document yẹn jáde bye bye bye dọ́kúmẹ́ǹtì kí ló ń jẹ́ dọ́kúmẹ́ǹtì àwọn olóbẹ̀ gba dọ́kúmẹ́ǹtì wò ó kò sí tó jẹ́ dọ́kúmẹ́ǹtì kankan nù léyìí ọgbọ́n nǹkan tó bọ́ sọ fún ẹ ṣífù tó kó dọ́kúmẹ́ǹtì yìí lọ́wọ́ tó bá mọ̀ pé òun bá nídìí dọ́kúmẹ́ǹtì kí ṣífù wá gbà padà láì ṣe yẹn kò sí bàbá lákú ẹ tó lè gba dọ́kúmẹ́ǹtì kúrò níbí báyìí. màmá àti ìgbé dọ́dọ̀ yín orúkọ tó fi ń pa kàrá yàtọ̀ sí tó fi ń pè kúrú ọmọ yín là ń bá lẹ́jọ́. ó lẹ́kọ̀ọ́ ni tó bá tiẹ̀ kọ́ ẹ lé tó bá gbẹ̀kọ̀ yẹn nìyẹn ní kó bẹ́ẹ̀ dé ta kó gbẹ́nu òṣì ẹ lọ́wọ́ oní kangaroo ìyẹn ló ń bẹ̀ sọ ẹ wò ó tẹ́ ẹ báyìí tí gbọ́ latest news báńkẹ́ tẹ̀ ń wò yìí ìyàwó bàbá yín ni. ó ti lóyún fún bàbá yín kò dẹ̀ kankan tí yàrá ìyá ẹ̀ nìbọn nílé ṣe sí. no báńkẹ́ is yes. báńkẹ́ bá ṣe jọ sọ́kọ̀ nílé yìí náà. báwo lẹ ṣe jọ sọ. but you didn't tell me you you you. ẹ ẹ ẹ kọjú wọn mi èmi kọ bá sọ̀rọ̀. màmá yẹn tọrọ mọ́ sísá mi ìwọ báńkẹ́ olóyún fún dádì tèmi ìwọ kò tẹ. ẹjọ́ ta ni wọ́n o tó ń ṣe bẹ́ẹ̀ tó ti láàárọ̀ orí tó ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ti yí ìgbà tí wọ́n máa ṣe kangaroo tó bá pọ̀ wèrè kan tó kó gbowó bí ìgbàbá ètò kò sẹ́ máa mú gbogbo owó yẹn máa yọ kú. má dẹ̀ mọ wèrè nínú lé mi o ebi tó sàn mí ò gbádùn ọgbọ́ gbogbo ètò ìnáwó tó ṣe bẹ́ẹ̀ ni kó ti lọ àròrí yẹn máa sọ wẹ orí ẹ̀ kalẹ̀. mọ́mí ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ibi tá a sọ̀rọ̀ sí kọ́ lélẹ́yìn náà. mo lẹ sọ̀rọ̀ sí. ibi tá a tẹ̀mí àtẹ́jọ́ fọ̀rọ̀ sí kọ́ lélẹ́yìn náà. wọ́n tọ̀rọ̀ ti ṣe ìjì ọ̀rọ̀ change ọ̀rọ̀ ti change ọ̀rọ̀ change just like that just like that ah, ah wọn ṣe ayé ah ó ti yé mi bá a kẹ́ wọn kì í ṣe ayé yẹn you made a promise to me àwọn ọjà àwòrán kí ló ń tẹ́wọ́ fún you made a promise to me àti mi àti mi bá máa sọ ọmọ ṣe rí bàkẹ́ wàá gbà ìwọ ọmọ wàá gbà tí ọmọ yóò bá sọ̀rọ̀ mọ́ èmi àti mi ẹja sis tí o bá tó bá sọ pé ó èyí màá fi kún wèrè ara ẹ̀. mo rí ọlọ́run dákọ̀ fẹ́ lọ ọlọ́run jẹ̀bi. kò sí kọ́tà lè ṣe ẹ̀yin ìyá ọmọ wúyí ọmọ wúyí sísá mẹjọ wa lọ ẹgbẹ́ mi náà. ọmọ ti yà wèrè ẹmu ọmọ ìyá mi ọmọ bàbá mi láró. ọmọ ti yà wèrè mu láró. adílé o mi. wọ́n lè ti ìyá wèrè o jẹ́ adílé o. mi ìyá yìí lọ́wọ́ ọkọ bẹ kò sí lábẹ́ ẹsẹ̀ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ tó fún tí nǹkan wà lára ẹ̀ ọkọ sí gogoro ṣé mi mo bí wọ̀ ìṣá. Mrs. Dende èwo lẹkùn wèrè tí bá gbẹ́kùn wèrè kan máa wà ẹ́ ìwọ tó yẹ kí inú rẹ̀ máa dùn án wèrè ó wá ọ́ kéré wá wo èmi kò gbére yín ni máa dànù máa ẹ́dìtì gbogbo ọ̀rọ̀ yín dànù àwọn wèrè kó gbọ́dọ̀ ẹ̀ dídé jọ. Bàdé ṣé iṣu tó wà lẹ́yìn ṣé bá ṣe máa dákẹ́ tá a máa máa wòóràn rẹ̀. a ṣe máa dákẹ́ ọlá tí màmú rotoro jẹ́ school daughter àdá àdá ni màá fi yọnu inú ẹ̀ dànù. ràn lóore mi ràn lóore mi ràn sí mi o ràn ràn sí mi o Èdùmàrè. Ah, Inilewa. Daddy comes. How are you children? Ore Basibe. Basibe, Basibe. Ah, Ore. Báwo ni ṣẹlẹ̀ mi jáde? As usual, ọmọ tẹ ẹ̀yẹ ṣe máa rí dáadé. Ẹ káàbọ̀ sá. Dájú afẹ́. Mọ́mí yín dà. Mọ́mí wà nílé. Afẹ́ rí yín dàdí. Ṣé o sì? Tójú yé kọ́ ẹ tó le kókó bí ojú nǹkan mi yìí yẹ́yẹ́yẹ́ ah! ṣàbẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi. Uh, Daddy, um, I would like to start with a question. Please do. Wọ́n lè fẹ́ fẹ́ ìyàwó kejì. Oh, is that where you are coming from? Yes, sir. Eh, Ẹ̀yẹn wá túmọ̀ sí pé ẹ̀rí information yẹn mú dání dáadáa. What I mean is, um, uh, informant yẹn eh, kò kò rí mú dáadáa mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó mi mo ti fẹ́yàwó kékeré ni and ah. you will like her o tẹ bá rí. Ah, dadi èdè tún try láti confirm ẹ fún wa pé lóòótọ́ lóòótọ́ ẹ ti fẹ́yàwó. because it is a statement of fact. Ah? dadi a lè gbà pé ti fẹ́yàwó kejì torí ẹ̀ tí mú wálé yìí wá introduce ẹ̀ sí wa. ah you have a point there dandan ni kí n wá introduce ẹ sí ẹ let's see. Uh, tomorrow will be okay. Daddy, kò lè possible. Ó possible. Kò lè possible ni daddy. Kò tiẹ̀ possible àti. Kò lè possible. Ó máa possible. Kò lè possible náà. Ẹyin ẹyin lè máa fi tẹ̀ fún mi kan. Ilé daddy ti wà láwọn yìí. Ilé daddy lọ rẹ̀ daddy ti kẹ́. Ẹ ẹ ìyá wọn wá bá àwọn ọmọ ìsọ̀rọ̀. They are provoking me. Ẹni sùn. Ìṣàwọ̀ daddy ti wà láwọn yìí. Kí ló dé? Daddy. won't. Oh my God. Oh. oh. But they carry him now. Oh, carry daddy. Daddy. What are they wọnú mọ́tò, wọnú mọ́tò, wọnú mọ́tò. Ó jẹ́ rere ló bá mọ̀ ọ́n ṣe máa ṣe lọ. Bó ló bá mọ̀ ọ́n ṣe máa ṣe lọ. àtiré àtìká àtìká àtiré kò séyìí ó gbé o ìwà rẹ ìṣe rẹ ìrìn rẹ la ó fi dá ọ lẹ́jọ́ ìwà rẹ o ìṣe rẹ ìrìn rẹ la ó fi dá ọ lẹ́jọ́ ohun àbáṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní bòdọ̀lá. madam ẹ máa wá fún wa láyè báyìí ẹ jẹ́ ká ráyè àtẹ́sà wọn. tótó ẹ ṣàánú mi kí nǹkan kan ṣáà máa ṣe wọn ẹ jọ̀ọ́. a ti gbọ́ yín ọlọ́run fún wa ṣe ẹ fún wa láyè. bàbá wa ti ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ní fòkọrẹ́ ìfẹ́ tìrẹ ni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run bàbá wa ti ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ní fòkọ rẹ ìfẹ́ tìrẹ ni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wọn ló ń jọ ọjọ́ wa lónìí níbikíbi tá a bá ń lọ ire ire ire ire ire lójú òwò ń rí rán olóore mi rán olóore mi dad ẹ pẹ̀lẹ́. báwo lẹ ṣe wá fún báyìí. Ah, mo ṣì wà láyé. dadi ẹ má bínú sí wa a mọ̀ pé actions wa máa aggravate bíbí yín jọ́sẹ̀ ẹ má bínú sí wa. no no mi ì lè bínú sí yín láéláé kí ni mo fẹ́ bínú sí yín fún bí ìrònú tí yín ṣe máa lọ nìyẹn torí ohun tó yé yín kò tó ohun tí ò yé yín lóòótọ́ àti lódodo èmi ni mo bí yín ṣùgbọ́n èmi kọ́ ni biological father yín. what? Ah, ah. Daddy. ní kí wá rán yín létí owó school àwọn ọmọ yìí tẹ́lẹ̀ fẹ́ bá mi san. ìwòyí làárọ̀ ẹ̀ tèmi bá ń dúró di pé kó rán mi létí kí n tó lọ ṣe ẹ̀tọ́ mi màá sì wà nílé àbí àwọn ọmọ yẹn máa wà níwọ̀n ní tí lọ school immediately tí mo ti ń jáde lọ síbi iṣẹ́ ni mo ti ya school wọn mo dẹ̀ ti san fún wọn. ẹ ẹ ti san iṣẹ́ ọkọ mi ọlọ́run á ràn yín lọ́wọ́ lágbára ọlọ́run gbogbo oore tẹ́ ẹ̀ ń ṣe fún mi lórí àwọn ọmọ tẹ́ ẹ̀ mọ bàbá wọn tẹ́ ẹ̀ dẹ̀ rán wọn lọ sí school lágbára lọ dọ́bù dọ́bù báyìí lọ́lọ́run máa ṣe fún mi. mi ò àmì àmà. ẹ ṣe gan ni ah, ẹ wá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ ẹ mọ ẹ mọ ìyá tó bí mi ẹ mọ bàbá tó bí mi ah, ẹ dẹ̀ ń rán àwọn ọmọ mi lọ sí skul odidi ọmọ méjì ah, lágbára ọlọ́run kan èmi náà àbí ti tọdọ yín fún mi. àmín. ọkùnrin lóbìnrin níbejì ni mo ṣe ọkọ rẹ ṣé o ti rí ibi tó dé yẹn gangan ló ṣe pàtàkì lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ṣé mi gan máa mọ ibi tán máa dé lọ́la ni ọlọ́run rán mi sí wọn ni tèmi bá tọ ẹ̀kún wá kọ̀ tí mi ò ṣe ọlọ́run agbẹ́lòmí dìde tó máa ṣe àti pé ẹnikẹ́ni tí wọ́n bá ní nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ ó lè jẹ́ pé àwọn náà lèmi náà máa padà ní ìdílé ta so òun wo nígbà míì dẹ̀ ní ojú òǹbí ni lọ kọ́lọ́n ṣe dáadáa fún gbogbo wa ni gbogbo yìí tá a wá ń sọ yìí gẹ́gẹ́ bó sọ pé wàá bí tèmi náà pẹ̀lú òkú ọlọ́run wàá bọ́kùnrin àbíró fún mi wàá bóbìnrin àbíyè àmọ́ hmm, mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ o hmm. ṣùtúrí níbi tá a dé yìí tèmi àti ẹjọ́ máa wà pẹ́pẹ́pẹ́ nǹkan tó bá ti mú mi pé ọgọ́ta ọdún tí ò tí ì bímọ fún mi mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ mo fẹ́ jẹ́ kó o yọ̀ǹda fún mi kí n wá ọmọ kékeré kan ọmọbìnrin kékeré kan fẹ́ kó lè ṣàbíamọ kó bímọ tèmi náà kọ́rọ̀ mi má dàbí ejò tó kọjá lórí àpáta. ọgọ́ta agbára ọlọ́run kó tó tó gbà yẹn màá ti bí tiyín fún yín lọ́kùnrin lóbìnrin níbejì. ìfẹ́ mi nǹkan tí mò ń tọ́ra láti sọ ni pé tọ́lọ́run bá lo àjùlọ ẹ̀ lé wa lórí tí mo bá fi pé ọmọ ọgọ́ta ọdún i mean sixty years tó o bá ti ṣàbíamọ fún èmi yẹn ọmọ tèmi o tó o ti bí fún mi wàá yọ̀ǹda fún mi kí n wá ìyàwó kékeré kan fẹ́. olóhùn tèmi jẹ́ kó rí bẹ́ẹ̀ ó ṣe ọkọ mi. ọ̀rọ̀ ìṣèjọba. Mommy hates it, narrate. Huh? Akujoko, uncle, talk to your son. Torí ọ̀rọ̀ dájú náà ni mo ṣe pé mọ́mí ló yẹ kí n pè láti ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ọ torí pé ọkùnrin lẹ̀yìn yìí máa rínú láti gbọ́rọ̀ ju heart attack ti dáàdi ni ó ti wà frequent nǹkan tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé oògùn la fi ń suppressing bí ọ̀rọ̀ ṣe wá rí èmi ò rò pé wọ́n ní àsìkò púpọ̀ láti lóyún. doctor tí mo bá understand yín dáadáa ẹni tí wàá sọ fún mi pé dad mi lè eventually kú. something like that. Ah. <laughs> àdàbà ń pè gèdè bí ẹni pé ẹyẹlé ò gbọ́ hmm. ẹyẹlé kúkú gbọ́ títìrì ló ń tìrì wọ́n fẹ́ sọ fún àbúrò ènìyàn pé ọjọ́ ikú mi ti súnmọ́lẹ̀. ẹ má sọ sọkúsọ jọ dájú no dájú. ẹ kú jókòó lábẹ́ kú jókòó sí àná. ẹ ṣeun o mo rí i pé ojú ti pé báyìí sí pásítọ̀ ẹ fún wa ní àdúrà ní ṣókí. ẹ ṣe jàre lórí ẹbí ọlọ́run má jẹ̀mú àti ìpè kábíyèsí. gba ọpẹ́ wa ayìn lógo bàbá wà pẹ̀lú alọ́jọ́ tí èmi gbogbo ìjíròrò jẹkọjá sọ pé lórúkọ ńlá jésù kristu ló wà wá. àmín àmín àmín lórúkọ jésù. Ah, ẹ dákun mi ì mọ ojú yìí dáadáa o. dájú wa ẹ eh. kọ́ fún àṣà àṣẹ ọ̀gá ìdálẹ́ àṣẹ eh, sísítà mi ni wọ́n kódà gbọ̀ngàn ló dàbí ìyá fún ìyàwó yín. ẹ gbọ́ ṣé ó lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà kárì ká pọ̀ iyẹ̀ ní iyẹ̀ ni. ẹ ṣeun àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ọ̀rọ̀ ọlọ́run fúnra ara ẹ sọ wípé nínú ohun gbogbo ká máa dúpẹ́ fún òun ọlọ́run ni ohun yòówù kóhùn kó dé bá wa nínú ayé yìí ká tún dúpẹ́ fún ọlọ́run ni. Hmm. hmm ó tiẹ̀ jẹ́ wípé bẹ́ǹsì ti fi ikú ṣàgbà ẹ̀mí báyìí sí. ṣùgbọ́n síbẹ̀ àtúntúpẹ́ lọ́dọ̀ náà ó tá a wá jókòó tá a fẹ́ ṣe báyìí òun ni láti gbọ́ àkọsílẹ̀ ètò pínpín ogún ẹ̀ tó ṣe kalẹ̀ kó tó di pé ó tẹ̀síwájú lọ́yà tẹ̀síwájú. mo kí gbogbo wa mọ̀lẹ́bí o àkọ́àṣe. èyí ni àkọsílẹ̀ ìgbẹ̀yìn tí olóyè Benson Odùmáyẹ̀wá ṣe ní ìlànà òfin bí wọ́n ṣe pín ogún mi lóòótọ́ ọmọ méjì ni mo bí ṣùgbọ́n mo láyọ̀ láti fi tó ìdílé mi létí wípé oyún tí ó wà nínú Bánkẹ́ Fátádé èmi ni mo ní wàyí o Lọ́ládé àti Bádé jẹ́ àwọn ọmọ olóríire tí mo láyọ̀ láti pè wọ́n ní ọmọ àlàáfíà èyí túmọ̀ sí wípé ìgbé ayọ̀ tí èmi àti ìyá wọn pẹ̀lú àwọn ọmọ yìí ní láti ìgbà èwe wọn títí di wákàtí yìí ló fa ìrẹ́pọ̀ àti ìdùnnú tí ó wà láàrin wa gẹ́gẹ́ bí ẹbí bákan náà ẹ̀wẹ̀ adébánkẹ́ àti oyún inú rẹ̀ tí yóò fi bímọ láyọ̀ àti àlàáfíà jẹ́ ìdùnnú mi nítorí ìdí èyí bí wọ́n ṣe bá mi pín ogún mi nìyí mo ti fún Adébánkẹ́ ní ohun tí ọkàn mi yọ̀ǹda fún gẹ́gẹ́ bí ọlọ́mọ ọlọ́mọ mi níyìí tí ó jẹ́ ìdá mẹ́wàá dúkìá mi ìbá nǹkan tí ọkàn mi yọ̀ǹda òun nìyí ìyàwó mi Rónkẹ́ tí ó jẹ́ Ìyálọ́ládé Àtibádé ní ẹ̀tọ́ sí ìdá mẹ́rin that is twenty five percent. lẹ́yìn èyí gbogbo dúkìá mi tó kù kí ó jẹ́ ti àwọn ọmọ ọmọ mi lọ́ládé bàdé àti ọmọ tí bánkẹ́ bá bí fún mi. mo ti ṣètò ohun tí mo fẹ́ fún ẹbí láyé ọ̀tọ̀ tí òfin sì gbé lẹ́sẹ̀ èyí ni àkọsílẹ̀ olóògbé. àkọsílẹ̀ tí olóògbé Benson tó kọ nípa pínpín ogún ẹ̀ ní àtìgbọ́ yìí ta ni òdùmọ́ bí wọ́n ṣe kà á yìí o. kò wá ẹni ò wá. kò wá. gbogbo wa ló dùn mọ́ nínú. bẹ́ẹ̀ni. ó ti dàbẹ̀. ẹ pásítọ̀ ẹ fún wa ní àdúrà àbò ìparí. ẹ ṣe jàre lórí mi. àpàtàpá àràtà yóò lè ṣe nídìí. kábíyèsí. ọba tó mọ wá ọba tó mọ wá. gba ọpẹ́ wa àmín ẹgbà yẹn wa àmín adúpẹ́ pé a jíròrò ọpẹ́ ló sì já sí òkè òní forúkọ mímu. ẹ wà pẹ̀lú alápapọ̀ lórúkọ jésù kristu olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Ah. ah sílọ dúpẹ́ o. ẹ ṣé o. ẹ ṣé gan sà. ṣé o mú o. ọgbà fún wa ah, ẹ ṣé gan ọgbọ́n mi ìyẹn lọ́ládé ìjọ ń torí tọ́ lọ́hùn mi ò fẹ́ kẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ bóyá mo jẹ́yàn burúkú àbí nǹkan kan náà ṣàmọ situation of things fún mi mo kàn rí nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí opportunity ni torí ẹ̀ ni ìjọ ń torí ọlọ́run. mo rí gbogbo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni wípé bí ọlọ́run ṣe fẹ́ kí gbogbo ẹ̀ rí pátá lórí yẹn sórí orun tó wà nínú èyí ẹ̀jẹ̀ tèmi ni so it is my responsibility láti take care àwọ̀ pàápàá àtọyún náà ẹ̀ and in fact sórílẹ̀ yìí náà ilé ẹni o To bá wish láti máa gbé pẹ̀lú wa so be it bọ́lá ń ṣe kọ́ pé a máa di ẹbí nìyẹn. Thank you very much. You're welcome. Thank you very much. <sighs> ó ṣe gan ni a máa ríra níta all right i love you too. <laughs> ṣé orí kó dáa báyìí kíyàn máa ní sùúrù ibi tó foju si sí ọ̀nà gbàbẹ̀ lọ. bẹ́ẹ̀ni mọ́mí. <laughs> mommy. congratulations. congratulations my dear. Ah, ah. in fact ṣé mo wípé ẹ̀rù ti kọ́kọ́ ń bà mí. wípé ṣé kí n ṣe wípé dáadé máa mention ẹ̀ sínú wíìlì wọn wípé àwọn kan ni àwọn bí wa but surprisingly dájú tiẹ̀ sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá. kàkà bẹ́ẹ̀ dáàdi tún praise wá sí ni. in fact mi ò rò pé àwọn olórí ẹbí gan mọ̀ pàápàá. Hmm. Ah! such a wonderful man. Ah! nǹkan tí bàbá yín fà láti kọ́ wa ni pé òbí ni kò tó òwò ni. Hmm. Ah! tó bá ipá wọn míì ní báyìí wọ́n ti sọ pé tí wọ́n discover pé àwọn kan náà ni ọmọ yẹn báyìí wọ́n ti ní ó tì o i disown you mi ò fọmọ ẹ mọ́ but your father loved you cordial relationship yẹn láti kékeré he took it up till he died ah wonderful man bàbá ni o. ọmọ mi congrats ma. Ah! olóore mi sí mi o rán rán sí mi o Èdùmàrè. Oof. inú ẹ àṣà ìjọ máa ń ṣòwò fúnra wa àjọ ṣe máa ṣe bísíǹsì ó yẹ kẹ́ mọ̀ pé mi ò lè parọ́ fún mi iye tó jẹ́ kankan nìyẹn. ẹ kò sí wàhálà gbalẹ̀ máa sanwó yẹn báyìí. ṣe bí àkànnà bàmí yẹn wà lọ́wọ́ yìí. kò sí wàhálà màmá retí ń yẹn ok bá mi kí fámìlì. no mistake you. Yes, sir. Hello, sir. Ẹgbà eh, tí mi mọ̀ ẹ́ kí wá ló ń pè mí a Ẹ Eh? náà kí ló me. Ẹ eh? ọmọ báńkẹ́ tèmi olóyún kú olódó orí ẹ̀

pa yóò tún lọ ṣé kò lọ. mo rògbò láyé ó ti wá yé mi báyìí ó ti yé mi ó ti yé mi ṣé ìpẹ́bi tí ìyá lọ́ládé àti ọmọ ẹ̀ tó fẹ́ bá mi yọ rèé ibi tó fẹ́ gbà yọ sí mi rèé ó tiẹ̀ ti dà ó ti dà o àṣẹ gbà ń parí ìjà kò sí problem ó ti tán ẹ̀ka ìjọba bára wa ṣe àṣẹ wọn ní nǹkan mi lẹ́mìí láti ṣe fún mi láti fọwọ́ mi dá mi mi ò ní gbà wàhálà mi ò ní gbà. hello ma. ẹ̀dùn ọ̀dọ́ ló yà lọ́ládé oníṣẹ́ ti jẹ́ o mo ti rí ọwọ́ ẹ̀ wọ́n yà lọ́ládé tí ẹ bá dá ọmọ mi padà fún mi òkú àsùn. Ah, bíi ti báwo kí ló ṣẹlẹ̀ ẹ́ eh? ọ oh, understand ìwọ understand yàlọ́ládé ó bẹ́tà kó understand wọ́n ọmọ mi tẹ́ lọ kidnap yẹn tí ẹ bá dá ọmọ mi padà fún mi wọ́n ẹ tó máa kú ló máa pọ̀ jù. mọ́mì. kidnap kẹ̀ ah. ah ẹ ṣe ẹ ní sùúrù ẹ ní sùúrù ah ah wẹ́ ẹ eh, wá àṣẹ gbogbo tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe fẹ́ pọ́pọ̀ sí wàhálà ọ̀nà tí wàá tọ́ ma fẹ́ gbà yọ rèé. àbádé ò mọ nǹkan kan pẹ́ kò mọ nǹkan kan pẹ́. ta ni ta lẹni ah, náà. wò ó gbà ẹ hold on hold on. hello. gbadé bó ti ní sọ́wọ́ òun àtìyẹ́ ẹ̀ so èyí méjèèjì àbí ẹ fẹ́ fi ọmọ mi dá mi lóró ah! ìwọ kan máa jẹ́ kó máa pé ìyá ò ní jèrè ẹ. ẹ bàǹkẹ́ èmi mo mọ nípa kidnapping bàǹkẹ́ èmi. ẹ ò mọ̀ ń pa ẹ̀ ìwọ ọmọ ń pè àbí. mọ́mí ẹ̀ ní sùúrù ṣẹ́ẹ̀rì ikọ́ tó bá ti dé bá yín ó ti dé bá wa náà. bẹ́ẹ̀ni. níbo lẹ wà níbo lẹ wà. ilé ni mo wà ilé ni mo wà. ẹ wà nílé ok ẹ fún wa ní sometimes ẹ fún wa ní few minutes a máa dé bẹ̀rẹ̀ ní sẹ́jọ. ó bẹ́ tà. ọ̀rà ọ̀rà ọ̀rà. ó bẹ́ tà o yẹ ọlọ́ ibùkún wá ṣàǹfààní. kí ni ká ṣe báyìí mo sọ̀rọ̀ kidnap wà lápẹ̀ ó yà kí la fẹ́ ṣe báyìí. ok mọ́mí you know what ẹ jẹ́ àkọ́kọ́ délé wọn náà. ó yá ó yá ó yá ń bẹ̀. ṣàánú mi ire ni mo fẹ́ ní gbogbo ọjọ́ ayé mi. ìwọ adúrú ìfẹ́ tí mo fi hàn sí ẹ fi èmi sílẹ̀ ó lọ fẹ́ bàbá olówó sorry sorry my foot ṣòro ń gbé mi ìlú lówó ni jọ ìgbà tí mo ní owó yẹn ṣe mo fi yà ẹ jẹ mi ò fi tọ́jú ẹ wá wá fi mi sílẹ̀ lọ fẹ́rù bàbá rẹ ṣòro kò sí pààrọ̀ jọjú ibi tá di option méjì péré ló just two options now listen. máa ah! pa ẹ́. Ẹ̀yìndé jọ nítorí ọlọ́ jọ nítorí ọlọ́ sí sí I have money I have money now I can do anything for you jọ. Àwọn máa pa ẹ́ pẹ̀lú mọ́nì tó ló ní. Jọ nítorí ọlọ́. Ṣé mi ò lè lówó mọ́? Ó ní kí mi lè ṣó yín mọ́ ni. Ó ní kí mi lè lówó mọ́. Bàbá olówó tá à ń sọ yìí ti kú. Àkótó kú ẹ̀ lọ́lọ́run. Tí bá bímọ tán, máa fẹ́ ẹ̀ padà jọ nítorí ọlọ́run. Ah, mi lè jókòó bímọ nínú ọ̀pọ̀ kan tó lè fọlẹ́ sọ̀rọ̀ wọn tó wà lóyún ṣó mọ máa fi ọ̀bí àti ẹ̀dá máa fi yí ah, gbọ́n dada gbọ́n mi ẹ ṣe débi pé o lọ bá bàbá olóko ìwọ lọ bá ẹ ṣòṣì ilé pé ń gorí ńlá ìtàn fún bàbá yẹn kò tó wá tẹ ẹ lọ́rùn tó jẹ́ mo tó fún ẹ lóyún ó wá gbé ọmọ àlè sínú bàbá mi ipa ni màá bá sẹ tó dín bàbá ẹ fẹ́ ìyá ìjọba àgbẹ̀dì Stop that! Mr. Indy, stay where you are. You're under arrest. Move. Now move. Move! Ẹ ní sùúrù, mo nígbàgbọ́ pé ọlọ́run á fún wọn rí ẹ má wọrí ìṣẹ́gbọ́ ẹ̀jẹ̀. ó yá fún wọn rí ni ah. torí láì ṣe yẹn ẹ ń tọ́ ma kidnap ti pọ̀ jù. Ah, wọn ò ní kidnap ẹ ah, ọlọ́run á fún wọn rí. ó bẹ́ ta ṣùgbọ́n ẹ ní sùúrù ẹ ní ṣáà ní sùúrù. wọ́n máa fi ọmọ jó mi. now move. Eh? move. I say move. Ah, ọkọ mi move, ṣe ah, ọkọ mi ò ṣe move, ah, ṣe ọlọ́run ṣe mú. pàdé pàdé ìwọ ló gbàmọ́dé tì mí. move. ẹ̀wọ̀n ló máa kú sí ó dàbí ọ̀pá ajé ẹ̀wọ̀n bó ṣe rí ẹ wẹ o àbá yín bẹ ọmọ àǹgì ẹ ní gbadé ó mọ rí ni. bẹ́ẹ̀ ni màmú mọ rí. báwo ló ṣe mọ̀. ọ̀rẹ́ ló jẹ́ sí mi as a matter of fact òun àti Bánkẹ́ mo mọ̀ pọ́n fẹ́ra wọn àmọ́ nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ náà ń gbóná gan-an mo lọ sọ́dọ̀ rẹ̀. nítorí wọn náà gbójà rẹ̀. tó bá ti pọ̀ báyìí sí level máa ń change ni wọ́n kọ́ dàgbà àti kọ̀ fún wálẹ̀ sí mi ló fi sọ. ọ̀gá fi ẹlẹ́ things no funny bó ṣe ń ro yẹn. na the same way we o padi hmm? bá a kẹ́ ǹkọ́. Hmm. ọmọ mi ló pe báyẹn báńkẹ́ tuntun báńkẹ́ tútù báńkẹ́ tútù dùn <laughs> padà lóúnjẹ ẹjọ́ mẹ́ta yìí kan lọ́wọ́ èyẹ kó lọ jàre i need to issue ṣùgbọ́n kóbìnrin tó bá ti dùn lọ́ máa ń ṣe sí o láwọn kan ti máa ń ṣe fún tẹ́lẹ̀ ìsagbára ò dẹ̀ sí wọn náà bóyá ń lọ na recession everywhere ṣàánú tù ú ní ìfibẹ̀ dá ó ti yẹ. gbogbo responsibility mo ti ń gbé látọdún ti o de ní mi lára ó dẹ̀ wá sáfẹ́rẹ́ nìyẹn kò sí understand pẹ̀lú mi pé àmúyẹ máa pick up padà kò o gbogbo ẹni pé mi kẹ́ bá akẹ́kọ̀ọ́ ń ṣe ségesège nǹkan ẹ gbúrú ẹ̀ mọ́ mi tẹ̀ wá mo ti máa wá sí. báńkẹ́ máa ṣe ségesège. ilé mi máa ṣe ségesège ṣé mi ó ní máa ṣe ségesège irú ṣe fẹ́ gbọ́ is not pregnant. máa get pregnant fún ta wá kí ló ń ṣe ṣe ṣe máa get bá lóyún mi mọ̀ ni ìwọ ló fún ni how come báwo ni máa get ṣe fẹ́ lóyún ti fẹ́ rí ta ló fẹ́ fún o possible jọ bọ́lẹ̀ ní mọ́tò yẹn. you know relax Banke is about to be my stepmother. wá a ah, má fi sinmi lára ọ̀bọ̀ yìí kí ló ń ṣe ẹ̀ sori gbogbo pattern comedy tó ń lo lé ni kò fọ́ ni rárá bí akúlọ̀ àwọn dá pattern báńkẹ́ ah, dáàdì ẹ̀ báńkẹ́ dáàdì ẹ̀ bó lọ́ ti fẹ́ pàdé kí ló fẹ́ bí nǹkan tòkè dáàdì ẹ̀ wá sínú ọgbà ni. ṣé mo máa parọ́ fún ẹ ni. bàtẹ́ ṣe máa fún bàkẹ́ lóyún dáàdì ṣe máa ó ṣe máa tó it's not possible possible wọn wà sọkọ mi. ọ̀gá kò fọ́ ni bó ṣe ń wo yìí ìwọ ni kọ́kọ́ lo against daddy. mi o the whole family is against him ilé wa ń gbóná ṣégè ah, <laughs> ilé ò rọrùn nísìnyí o pàdé. ilé yóò ti gbóná àìsùn eléyìí ò ti gbóná eléyìí sì máa padà lánà pàdé mi àní lẹ́yìn ò ti gbóná àjọ òun wà mí ni jẹ́ wọ́ọ̀lù wọ́ọ̀lù sọ́mú sáàdì àbíjáde dára báńkẹ́ ti tèmi. ọ̀rọ̀ owó tó rí fún yẹn mo lérò pé òun ló gbé dọ́dọ̀ dáàdì mi. ó tó kó ronú bẹ́ẹ̀ wọ́ọ̀lù ronú ju èjì jẹ lọ́nà ní sùúrù tí ẹ mú ṣe. ó ṣe ṣe tara ẹ máa yìí ó ṣe ta ni alẹ́ ilé yìí wọ́n máa dún lé yín. ẹ kí ló fẹ́ ṣe sí nísìnyí. àti mẹ́wàá bàdé máa ṣe mẹ́wàá ilé yín máa gbóná ilé máa ní lára ilé ìgbélé mọ́ ilé onígbà yẹn ọ̀nà onígbà yín ṣé wọ́n àyìn ni ó dẹ́gbẹ́ fẹ́ ṣe ah, tó dẹ̀ ń bá sọ̀rọ̀. o ti mọ̀ fún ọba ẹ̀fà ní kò máa dún lé yín sẹ́ pé kò fún ẹ̀ kò máa dún lé okú la ká yìí. àmọ́ nígbà tẹ́ wá pè pé wọ́n kidnap Bánkẹ́ ọdún ẹ̀ lọ́kàn mi kọ́kọ́ lọ ṣùgbọ́n nítorí pé mo mọ ẹ̀rìn sí ẹ̀ òun ló ṣe easy fún mi láti mú àwọn ọlọ́pàá wá síbí. wo ọkọ mi mo dúpẹ́ ojú òní tí èṣù òní yà yín ìyá mi ara ọmọ ló ta mí bó bá jẹ́ ìgàn ẹ ṣe jù. ẹ má kúkú ṣe jù bẹ́ẹ̀ lọ mi ò bínú. ẹ wá wò ní ìtọ́lọ̀ tí wàá ṣe bá ń tẹ́ ní rírí báyìí okùn fẹ́ wa ò ní já àmín a ní fojú sunkún ẹnikẹ́ni ní gbogbo àwọn ìlágbára ọlọ́run lójú ẹ̀mí wọn báyìí wọn á di irun wọn á di gbà ìṣe wọn á tún ṣojú ẹ̀mí wọn síwájú ẹ wò mo dúpẹ́ pẹ̀lẹ́ mo dúpẹ́ lágbó ọlọ́run ìyàwó alálùbáríkà ọlọ́run máa ṣe fún wa ò ní sílé yà ò ní gbé egbò eléyìí lọ́jọ́ ìyà kan ẹ̀yẹ bá ò ní fẹ́ ẹnikẹ́ni ní wàṣàwátì ẹjá tuntun lọ́kọ́ orúkọ rẹ ìfẹ́ tìrẹ ni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run bàbá wa ti ń bẹ ní ọ̀run ọ̀wọ̀ ní fòkọ ìfẹ́ tìrẹ ni ká ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wọn ló ń jẹ ọjọ́ wa lónìí níbikíbi tá a bá ń lọ ire ire ire ire ire lójú òun rí rán lọ́rẹ́ mi rán olóore mi rán sí mi o rán rán sí mi o Èdùmàrè.